كبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين من أنكي البوا ويكي أجوكو جمع أكو رمضان الله جاكي بواكو يوريه ọlọ́run ọ̀dẹ ní fi iléeṣẹ́ àṣemọ́ fẹ́nìkọ̀ọ̀kan wa ọtún ètò àlefíkì òfin dín rèé ọ̀làdùnní bílọ̀n ló kọ̀ mí mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center ní pápá abẹ́ẹ̀dẹ́ lógúnmọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá náà ni ìbéèrè léyìí tó wá láti ọ̀dọ̀ Abdulrozak Adéwọlé wọ́n ní wọ́n fi àlùbọ́sà ayù dá oògùn fún àwọn ó sì ṣiṣẹ́ fún nǹkan tí wọ́n dá fún àwọn fún àmọ́ àwọn lo áyù náà débi pé ó máa ń rùn jáde lára àwọn wọ́n wá ní ṣé òórùn rẹ̀ tó ń jáde lára wọn yẹn kò bá àti wọ́n mọ́ṣáláṣí àwọn wí láti ṣe sọ̀láàt eléyìí wọ́n jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí màá mú wá òun náà ni pé wọ́n ní ṣé àdádálẹ̀ ní sọ̀láàtù tẹ̀síbẹ̀ àbí súnà ni ẹ̀jẹ̀ ń darúgbà ń sà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والى وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدادو نعم يسوع إليك يولون بيلي داوا تونيكي وسنقو بمبه فامينيا وناني القصة آيوا ولا لداوا كدرا كما جوكم فقبلوا قاموتي أتياري أتياري سنارو مينيا ṣùgbọ́n fi ọlọ́run dá lórí pé gbogbo ń tábà ti jẹ sẹ́nu wa tọ́ba jẹ́ ní ti máa ń rún burúkú a gbọ́dọ̀ gbèrú rẹ̀ ká gbé wọ mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí ajá àlùbọ́sà ayò àbí àlùbọ́sà lásán àbẹ́wẹ́ àlùbọ́sà ẹnikẹ́ni tó bá jẹ́ gbọ́dọ̀ súnmọ́ mọ́ṣáláṣí lásìkò ìgbà tó rún nǹkan yìí ti ń jáde lẹ́nu rẹ̀ nínú àdìkà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni أو ثوما فلا يقربن مسجدنا يعني كان تباجى البوسة أبا البوسة آيو كما سيسمى مثلا سوا قد هو أنه سنة بتابع لني تسيرو لي كبجاتي كونو مثلا سي كيلو ونطرق إن الملائكة تتأذى مما يتأذى منه العباد الملائكة إن رام باهم pẹ̀lú tí máa kó nira báyìí kẹ́nu ọmọ àrùn ó máa ń kó nira bá àwọn màláìka èyí ló sì ti máa pé nínú ẹ̀sìn wa àgbọ̀dọ̀ gbẹ́nu rọrùn lọ dúró níwájú ọlọ́run káfí sọ páǹsì lọ́ọ̀ nínú sọ̀lẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní musalliya idha qama yusalli fa innama yunaji rabbah falyanzur ahadukum kayfa yunajihi tí oní ti ń ṣe sọlá ti bá dúró pọ̀ ń ṣe sọlá ń ṣe ní màá ń bọ́ lọ́wọ́ bá ní gbólóhùn jẹ́jẹ́ asitima kíta bá fẹ́ bára wa ní gbólóhùn jẹ́jẹ́ á sùn mọ́ra wa dáadáa kó ní kálukú wa ṣàkíyèsí báwo ló ṣe ń bọ́ lọ́wọ́ bá ní gbólóhùn jẹ́jẹ́ ẹnu rún kò ṣe bọ́ lọ́wọ́ ní gbólóhùn jẹ́jẹ́ eléyìí jẹ́ ti àlùbọ́sà ayò bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan míì tí tún máa mú ọrùn burúkú jáde nínú táwọn èèyàn máa fẹnu wá jẹ àbí tá a máa fà sí agbárígba ẹnu gẹ́gẹ́ bí ẹni tí ń mu sìgá àbí ẹni tí ń mu ṣíṣà gbogbo àwọn ọmọ kò mọ àyè báyìí ìwà mùsùlùmí tiẹ̀ gbọ́dọ̀ tìǹà sí haram ní lábẹ́ òfin ọlọ́run báwo ló ti wá jẹ́ pé o mú tátà ìmú tá lọ́nlọ́ wọ mọ́ṣáláṣí kò tọ́ bí ti wùlò kéré ma wọ́n ní sọ̀látù tasbih ṣé sunna ni àbí bídà kò sínú tó bófin ṣẹ̀rí àmú léyìí tó tẹ̀wọ̀n jù nínú ta sàlẹ́sà nínú ọ̀rọ̀ méjì táwọn olùmọ̀ sọ nípa rẹ̀ nítorí pé ń bẹ nínú àwọn olùmọ̀ àwọn ẹni tá ń sọ pàtì ìfètò mọ́ wa ó fẹsẹ̀ rinlẹ̀ ogun rege àwọn kan sì wà tẹ́lẹ̀ pé àwọn sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ rárá ti orí torí ẹ̀ kò tiẹ̀ dẹ́sìn Islam àti sàlàyé lé lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ torí rẹ̀ sọ̀látù tẹ̀síbíyà kò sínú sọ̀látù táìpà ń ṣe àlìpọ̀ tako bá ṣe máa ṣe gbogbo sọ̀látù ṣùgbọ́n ẹ mọ̀ pé nínú tí máa jẹ́ kí nǹkan ju àwọn èèyàn lójú tí wọ́n fi máa wo wọ́n mà tí wọ́n fi máa wo yín mà ó náà ní àwọn àfikún kan tó bá tún wá nù rẹ̀ tó jẹ́ kó dá yàtọ̀ ẹ rí i pé nínú sọ̀látù tẹ̀síbíyà wọ́n ní tọ́ọ̀ bá lè máa ṣe lójoojúmọ́ rí pọ́ǹsì lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó o bá lè máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ rí pò ń ṣe lẹ́ẹ̀kan lóṣù tó o bá lè máa ṣe lóṣooṣù rí pò ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún tó o bá lè máa ṣe lọ́dọọdún àjẹpẹ́ rí pò ṣe lẹ́ẹ̀kan nù gbèsè ayé rẹ̀ eléyìí jọ ọ̀pọ̀lọpọ̀ lójú náà ló fi jẹ́ pé wọ́n wo wọ́n ma kọ́dà wọn tí máa ṣe ń jàmá tí wọ́n tún jẹ́ pé ó ti ní timetable àsìkò tí wọ́n máa mú wáyé tó ṣe pé kì í yẹ torí ẹ̀ àyèmáyé náfìlà lọ́wọ́ àánú Islam eléyìí tọ́lọ́ yẹn lẹ́dàá wa fi fún wa eléyìí tó ṣe pé àwọn ẹ̀rí tó mú wa wọ́n múnádóko kò sì ní kò ní fàǹfà kan lórí lọ́dọ̀ àwọn olùmọ̀ so irú àwọn eléyìí ẹja kọjú ma nínú rẹ̀ ní sọlátù tarawih eléyìí tá à ń ṣe nínú Ramadana yìí ó bà ní lọ́kàn jẹ́ púpọ̀ báwọn èèyàn ń pọ̀ gbogbo láti ìbẹ̀rẹ̀ Ramadan dàwọn ọjọ́ péréte kan lẹ́yìn rẹ̀ kálukú bá dálẹ̀ wọn wà mọ́ṣáláṣí má kí ló dé wọn làwọn àfi dánra wò ni àfẹ́ hmm. bí ó ṣe máa rí ńgbà hmm, tí rọmọdán náà ibà ìtàn àti lè wá ńjọ méjì hmm. subhanallah so ṣé bó ṣe yẹ ká máa ṣẹ̀sìn wa nù anabi sallallahu alayhi wa sallam sọ pé man qama ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹni tó bá dìde dúró ṣe sọlá ní òru rọmọdán torí pọ́ bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ torí pọ́ sì ní àfojúsùn pọ́lọ́ ni wọ́n sùn lẹ́sàn rẹ̀ ọlọ́wọ́n ṣàforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀sìn eléyìí ṣọ́ garanti à ń sẹ̀nsẹ̀ ṣeré à ń fi falẹ̀ àwọn nǹkan tó yẹ pé fanfa ìyapa inú wà lórí sẹ́ńbì àbí òsì láwa wò wọ́n ma. jazakumullahu khairan ya sheikh ẹ jẹ́ kí a máa pè wọlé báyìí zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six bákan náà látún lè máa lọ zero nine zero five one six four five four three eight uh, inshallah hello. wa aleykum salaam wa rahmatulah ọkọ ibi ọjọ́ ń pè. mubarak látọ̀ ìta náà. ìbéèrè yín. inshallah ṣe ìlẹ́rù ṣe bùkà fìlà. ìbéèrè mi aláwọ̀ kọ́ ni pé. Eh, mo gbọ́ lecture ọ̀jẹ́ ìkìkan tó ẹnìkan béèrè pé ẹni tó akẹ́yẹ muslim tí kò kì í ṣe sọ́láàtì tẹ́lẹ̀ so wọ́n á ti ń ṣe sọ́láàtì báyìí wọ́n á nígbà tó ń ṣe sọ́láàtì tẹ́lẹ̀ yẹn pé kan gbà pé káfíìn ni a lè wà pé tó bá jẹ́ káfíìn tẹ́lẹ̀ tí kò ní jẹ́ pé wọ́n àpàrà gba islam wípé ogun ẹ̀sẹ̀ tó bá tẹ̀ ọ́ ló máa forí jìnnà tó ti di mùsùlùmí ṣerú ẹni tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó ń ṣe sọ́láàtì yẹn ṣerú dájọ́ ẹni ló máa gbà alhamdulilayi àkọ́kọ́ ahabakallahu alladhi ahbabtani fi. ẹlẹ́kejì òun náà ni pé mùsùlùmí tó wá pé kìí sin lọ́n tẹ́lẹ̀ kìí ṣe sọ́lẹ̀ Ramadan náà wá dé òun náà wá gbọ́n ìtẹ́ rẹ̀ pẹ́pẹ́pẹ́ ọ̀dàrà mọ́ṣáláṣí tó bá jẹ́ kó ti tú bá pin hmm. pẹ̀lú ògo ọlọ́run ti di mùsùlùmí ní ìsìn á sọ pé kó tẹ̀síwájú kò sì gbọ́dọ̀ jẹ́ kí ìjọsìn òun kó tẹ̀tì lẹ́yìn Ramadan hmm. èèyàn bóni gbogbo ẹni tí èsì ọlọ́run àfi lóṣù Ramadan ọlọ́mdàkùn má jáwọ́ ọjọ́ kan nínú wa. ó yẹ ká kọjú mẹ́sìn wa ní gbogbo ìgbà ọba tó ní Ramadan òun náà ló la àwọn oṣù yòókù ọba tó ṣe pé ó lè kẹ́ ẹni tó bá kú nínú Ramadan ìkẹ́ rẹ̀ náà tún lè san lórí ẹnikẹ́ni tó bá kú nígbà yòówù mm. torí ẹ̀ bi'sal qawm la ya'buduna Allaha illa fi Ramadan ẹni ibú wọn àwọn ẹni tí kì í sin lọ́n àfi lóṣù Ramadan nígbà tí òfin sin lọ́run rárá rárá rárá ó ti di kèfèrí hmm. tó bá fi lé lọ kú bá ń pínrín tẹ bá nù hmm. nítorí pé ẹni bá kú lórí nǹkan míì àti màá pé kò lè rọ́nà lọ tó di lọ́la gbẹ̀ndà kìyàmà. Hmm. so nísìnyí tí Ramadan ti wá dé tó olóòtú bá á gbà pọ̀ ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ní tuntun ni torí ẹ̀ tẹ̀síwájú pẹ̀lú dáadáa rẹ̀ ọlọ́run ṣàforíjì tó ti síwájú fún ọ ọmọ ìfẹ́ nù ni àgídí ni ọlọ́fẹ́ batolúwa rẹ̀ jẹ́ hmm. torí ẹ̀ ní ìsìn tó ti wá túbá ó wàá wí gbólóǹpọ̀ padà sẹ́sìn Islam náà nítorí pé kèfèrí ni ọ́ tẹ́lẹ̀ kèfèrí kọ̀ọ̀kan lè wí pé torí pé wọ́n ti Ramadan náà bá wọn ṣe wọ́n sì ti di mùsùlùmí náà nù ti di mùsùlùmí náà nù láàrin gbólóhùn ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa muhammadan abduhu wa rasuluhu so ìgbà yẹn ó ti di mùsùlùmí báyìí ọwọ́ awẹ́wẹ́ kó di mùsùlùmí lẹ́yìn wá àgbà náà wà darapọ̀ mọ́ àwọn mùsùlùmí nínú sísẹ́sìn wọ́n máa bí ọ pé wọ́n tètè sí náà tẹ́lẹ̀ wọ́n sọ pé kèfèrí ńgbà náà ni kò sì ti wá padà di mùsùlùmí báyìí ọlọ́run kọjọ ràn wá lọ́wọ́. àmín jazakumullahu khairan. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹtí ń pè. ọlọ́fà nìkan àlùbáríkà yín o. àmín. ìyá kẹ́hìn mi sọ̀rọ̀ láti tàjà. ìbéèrè yín ẹ dákun ìbéèrè mi fún ìfẹ́ wa ni pé nàfìlà tàràwítà máa ń yàn yẹn hmm. àwọn kan bẹ tí wọn ń yàn tí wọn sì gbà wẹ̀ ṣé ọ̀pọ̀ sí ní gbogbo aláwẹ̀ ni tó ń bá ti kí ṣàìsàn agbọ́dọ̀ yẹn náà ti àtàràwí ṣé túláàsì ní fẹ́ni tó gbàwẹ̀ ni àwọn kan ń yàn tí wọn sì gbà wẹ̀ tí kò bà wẹ̀ jẹ́ àwọn kan dẹ̀ máa yàn ní kọ̀pọ̀ sí ẹ fẹ́ fẹ́ ní ṣíṣe. alhamdulilayi ni pé náfìlà ni ẹ̀yin náà gbà tẹ̀ àwọn sọ̀làwátì tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn lórí wa àwọn ọ̀jú márùn-ún lọ. Hmm. àwùwá náà la sì máa sọ̀látò bọ́hùr sọ̀látò làásùr sọ̀látò magrib sọ̀látò làṣà àti sọ̀látò sọ̀f. àwọn náfìlà tẹ́rí yẹn àṣelọ́lá ni àṣegbàlékun ládàá ni ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò ní kí wọ́n fi kún àwọn sọ̀làwátì ọ̀ràn yẹn wa nítorí kí ládàá lè kún kẹ́kẹ́ tó bá di lọ́la gbẹ̀ǹdà òkè yàmà náfìlà wa ju náfìlà lọ lágbára nínú àwọn náfìlà tó ní agbára òun náà ní ti tàràwíyẹ kìí sọ̀ràn yẹn àmọ́ lágbára nítorí ẹ̀san ńlá tí ń retí gbogbo ẹni tí bá ń ṣe anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àdìsí tí mo ti kà síwájú ó ní man qama ramadana imanan wahtisaba ghufira lahu ma taqaddama min dhanbihi nínú àdìsí tí imaamu bukhari àti muslim tí wọ́n pé jáde ẹnikẹ́ni tó bá ti tẹ̀sẹ̀ sọ láti lóru ramadan tó ń ṣe lọ bẹ́ẹ̀ títí rọmọdánà fi tán tó fi ilẹ̀ tó pàjẹ́ ńjọ́ kan tó wá jẹ́pá níyàn rẹ̀ tó ń fi ṣe òní pé torí pọ̀ gbọ́lọ́ngbọ́ àti nítorí pọ̀ láfojúsùn kọ́ lọ́wọ́ san lẹ́sàn-án rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti síwájú lọ lọ́wọ́ parẹ́ tírélà mélòó lọ́wọ́ màgá tó lè ru ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹlòmíì gan àwọn tírélà wọ́n yẹra fẹsẹ̀ rẹ̀ níbi tí wọ́n pọ̀ dé so ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ yóò wá bọ̀ fi sọ láti yóò fi bọ̀ pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ mm. àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o yàtọ̀ sí ní ńláńlá o àwọn ní ńláńlá tọ́lọ̀ ti dá ìyá téèyàn jẹ lórí rẹ̀ àwọn eléyìí irú wọn kọ́ ni wọ́n sọ pé ìdúró Ramadan lóru yọ pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ o ṣùgbọ́n àti bá àti bí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké náà tá a bá rí nǹkan tó bá ní parẹ́ á kú oríire ni torí di eléyìí báyìí ká kópa níbẹ̀ náà ló ṣàǹfààní ká má ṣe pátì rárá ọlá kan tí wọ́n á ń bẹ fún gbogbo ẹni tó bá dúró pẹ̀lú ìmáàmù rẹ̀ ẹ lọ títí lè máàmù fi parí sọ́láàtì tó bá gbé ìmáàmù máa ń ṣe sọ̀látùl wítìrì ní parí ẹ tún dúró pẹ̀lú ìmáàmù tẹ́ fi parí wítìrì yẹn hmm. ẹ kú oríire ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ eléyìí tí ìmáàmù Ahmad tí wọ́n gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní man qama ma'al imami hatta yansarif kutiba lahu qiyamu layla hmm. gbogbo ẹnikẹ́ni tó bá dúró pẹ̀lú ìmáàmù rẹ̀ ó lọ kí ìmáàmù tó parí sọ̀láàtì wọ́n kọ àkọọ́lẹ̀ gbogbo òru jọ̀yún ló fi dìde dúró sẹ̀sìn fọlọ. naam so àwa lè ṣe sùyàmù Ramadan hmm. láì jẹ́ pa ṣe sọ̀látù tarawih àmọ́ ìwọ ló síra rẹ ìwọ la díẹ̀ tó sùn tí ó tọ̀ hmm. ara rẹ ló wà. Hmm. hello hello. àwọn àlejò àwọn àlejò. wàhálà ìgbésọ̀lá ó kọ́ ibi ẹ ti ń pè o ọmọ tí ń sọ láti lọ rẹ. ìbéèrè yín. ẹ ìbàdàn ìwé tí wọn bẹ mi pé tí ìgbà wọlé sí ọ̀rọ̀ tó ti tíṣà ìdò àwọn ń gbọ́ táwọn ọmọ nǹkan wọn fi lé ẹni tó bá ṣẹ̀dẹ̀ kó bá bára kó tíṣà ìdò mẹ́rin kò sí dáadáa wọn bá wọn lẹ́nu kàráwì ṣé ẹni tó wọlé ń gbà yẹn ó fẹ́ kó máa dá kàráwì kó dá ṣáà ìtì ẹ̀kí lẹ́yìn tí wọ́n fi kàráwì lọ́wọ́ ni àfikún jọ́ ìwọ̀n kó yẹ ṣáà ìtì ẹ̀ yàrá tìlẹ̀ kọ́dìrì ó bí aago mélòó ni nọ́fìlà rẹ̀ bẹ̀rẹ̀ àti tábà ti fún ṣáìsàn láti lè bẹ̀rẹ̀ láti mọ̀ ṣe nọ́fìlà yàrá tìlẹ̀ kọ́dìrì nígbà tó ṣe ẹ bá tó. alhamdulilayi wọn náà máa ń gbọ́ pé tábà ti parí sọ̀láàtì làṣà ní inú ramadan báyìí ìmáàmù sọ pé ẹni tó bá tó bá kàn àbí ẹni tó bá pẹ́ dé kí wọ́n ṣe sọ̀láàtì làṣà yìí wọn wọ́n bá wà lẹ́nu sọ̀láàtì tarawih. Hmm. àkọ́kọ́ àwọn ìmáàmù yẹn wọn ò sì sọ rárá rárá hmm. ní tí wọ́n ń sọ ó ṣe déédéé ní wọ́n kọ́ hmm. nínú fiqhil maliki lọ́dọ̀ ìmáàmù malik rahimahullahu ta'ala wọ́n ní kọ̀tọ́kátò sẹ́yìn ìmáàmù ní ìgbà tí àníyàn tiwa bá ti yàtọ̀ sí ti ìmáàmù ìmáàmù ń ṣe sọ̀látù làṣà àṣà iná ló gbọ́dọ̀ jẹ́ pàwọn náà ń ṣe ìgbà tí ìmáàmù bá ń ṣe sọ̀látù tarawih tarawih làwọn náà gbọ́dọ̀ tò lẹ́yìn rẹ̀ láti ṣe àmọ́ pé ìmáàmù ṣe sọ̀látù tarawih ìwọ́ wàá tó lẹ́yìn rẹ̀ láti ṣe sọ̀látù ìṣá eléyìí tako ntí ìmáàmù Malik tó sọ torí lọ́dọ̀ ìmáàmù Malik àwọn sọ pé innama ju'ila al-imamu liyu'tamma bihi ìmáàmù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wọ́n fi síwájú ká máa wọ àwòkọ́ṣe rẹ̀ ni àwòkọ́ṣe tún dórí àníyàn torí ẹ̀ irú àníyàn tí ìmáàmù rẹ̀ bá dà tí ò yapa sí báwo ló ṣe wá dà níyàn wọ́n fẹ́ ṣe sọ̀láàtì magrib lẹ́yìn ìmáàmù tí ń ṣe sọ̀láàtì àṣà báwo ló ti ṣe sọ wọ́n fẹ́ ṣe sọ̀láàtì bọ́ọ̀r lẹ́yìn ìmáàmù tí ń ṣe sọ̀láàtì àṣ kọ̀tọ́kọ̀tọ̀ náà lọ́dọ̀ ìmáàmù malik rahimahullah irú iná lọ́ọ́ fala ìmáàmù sọ pé ẹni tó bá pẹ́ dé kóun ó ṣe sọ̀láàtì àṣà rẹ̀ kọ́ bá wa lẹ́nu sọ̀láàtì tarawih bóyá àwọn ìmáàmù tí wọ́n sọ pé kọ́ bá wa lẹ́nu aṣáàmù aṣáàmù náà wọ́n lẹ́yìn ọ̀làkọ́lẹ̀ ọlọ́run lọ́ọ́ so tarawih tarawih àníyàn tá a máa nínú. akramakumullah ẹ̀yin wá fẹ́ sọ pé ṣé kẹ́ẹ̀tù lẹ́yìn imam pẹ̀lú àníyàn ìṣá nígbà tí ìmáàmù ti ń bá tarawih lọ lọ́nà tó ṣe pé tẹ́ bá ti bá a ṣe rákà méjì àkọ́kọ́ yìí tó bá ti ṣe tashahud ẹ̀yin náà ṣe tashahud ìgbà tí ìmáàmù bá ti sálámà ẹ̀yin ò ní sálámà ìmáàmù tún lọ bẹ̀rẹ̀ sọ láti ní ẹ̀yin wa tètè parí rákà méjì tó fún yín ẹ̀ sálámà kó tó di pẹ́ lọ bá ìmáàmù èyí tẹ́ wíwùn táwọn èèyàn sì ń ṣeun kò sí nínú àkọọ́lẹ̀ táwọn màlìkíyà eléyìí jẹ́ ń tó wáyé nínú madhab imam shafi'i àti imam ahmad ibn hanbal rahimahumullahu ta'ala bákan náà ó tún takò imam malik lọ́nà mi imam malik ọ̀gbà pẹ́ni tí ó sì sọ láti ọ̀ràn yẹn kó tó sẹ́yìn ẹni tí ń ṣe náfìlà ẹ̀mọ̀ pé tarawih náfìlà ni ṣùgbọ́n sọ̀láàtì làìṣá ọ̀ràn yẹn ni àtòdìjẹ́ rẹ̀ lọ́tọ̀ kò burú kò lẹ́yìn ẹni tí ń sọ̀ràn yẹn nígbà tí wọ́n ń ṣe náfìlà Mm-hmm. ṣùgbọ́n kò sí tó burú nínú kẹtù lẹ́yìn imam pẹ̀lú àníyàn sọ̀láàtì làṣà nígbà táwọn ṣe tàràwíhì lọ́wọ́ nítorí hadith mu'ad ibn jabal radiyallahu anhu ó máa ń ṣe sọ̀láàtì làṣà lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam yóò wá padà sílé láti lọ́ọ́ ṣe lè máàmù fáwọn èèyàn rẹ̀ ládùúgbò tiwọn ní sọ̀láàtì làṣà yìí kan náà nígbà tá a sì mọ̀ pé làṣà ẹ̀yọ̀ kan iná lọ́lọ́run pa wá láṣẹ ká máa ṣe lójúmọ́ kan ní ìgbà tí Mu'adh ibn Jabal òun ṣe lè má mú fáwọn èèyàn ládùúgbò pẹ̀lú pé náfìlà lòun ṣe ní ìsìn àwọn èèyàn sì tù lẹ́yìn rẹ̀ pẹ̀lú pọ́nrán yẹn làwọn ń ṣe hmm. fajaza bidhalika salatul muftaridi khalfal mutanaffil pẹ̀lú eléyìí la fi mọ̀ yìí pé ẹni tí ń sọ̀rọ̀ yẹn tù lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà kò sí nǹkan tó burú nínú eléyàn. Hmm. wọ́n ní Lailatul aago mélòó gan ni náfìlà rẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn salatul isha <clears throat> Laylatul Qadr ó ti máa ń bẹ̀rẹ̀ láti ìgbà tó òrùn bá ti wọ̀ hmm. lọ́jọ́ tọ́lọ́ ń bá pín Laylatul Qadr ṣùgbọ́n èèyàn ọ̀mọ́ èmi ọ̀mọ́ hmm. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀dọ́ wa pé ká di ṣòkòtò wa kó le hmm. ká múra ká ṣe kóṣá nítorí pé tó bá ti di mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan eléyìí tó ṣe pọ̀ náà ti ń kalẹ̀kùn gbàngbàngbà báyìí inú rẹ̀ náà ni Laylatul Qadr máa ń bọ́ sí ta ló wàá mọ òru náà pàtó wàláhì ọlọ́run ọba wa nìkan ló ànábì sallallahu alaihi wasallam ń fún wa láwọn nǹkan tó ṣe pé tá à ń bá ń lò ó lè mú wa mànà lọ síbi pé ọjọ́ tí ó bàjẹ́ kò ní fò wá rò òun náà ni àwọn àwùtá àwọn òru tó ń ka wọn tó jẹ́ pé kò ṣeé pín fún méjì láì jẹ́ pọ́sẹ́kù òru kọkànlélógún ẹ̀kẹtàlélógún ẹ̀kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀kẹtàdínlọ́gbọ̀n ẹ̀kọkàndínlọ́gbọ̀n inú àwọn òru yìí ló súnmọ́ kí lè látòkọ́dẹ̀ kọjọ́ kan nínú wa àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam tún sọ pé lailatul qadr kìí dúró lóru kan pàtó nínú àwọn òru yìí náà ó lè jẹ́ kọkànlélógún lọ́dún yìí kó jẹ́ ẹ̀kẹ́ ẹ̀kẹtàdínlọ́gbọ̀n lọ́dún tí ń bọ̀ hmm. tó o bábá ṣe wọ Ọlọ́run ọba ló máa ń ṣe ìyẹn ni pé ẹ̀yin tẹ́ ń sún àsùn náírà àsùn péye ẹ̀dín ọrùn yìí kù ẹ̀kọ́ sí anabi sallallahu alaihi wasallam pé mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan tó bá ti bẹ̀rẹ̀ anabi wọn ká ibùsùn kó ńlẹ̀ yóò sì jí àwọn aráalé rẹ̀ yóò ní káwọn náà kàn dìde oníkàlùkù ṣe àṣegbadé lọ́dọ̀ ọlọ́run tó bá dijọ́ gbé nílẹ̀ al-qiyamah. Hmm. jazakumullahu khairan ya sheikh zero nine zero five five three five five five five eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ẹ bá a gbóhùn sókè dáadáa ó kọ yín àti bí ẹ ti ń pè yìí. orúkọ mi ni yusuf láti ọjà mẹrẹ. ìbéèrè yín ìbéèrè mi ni ọ̀nà méjì ló pín sí alákọ̀ọ́kọ́ ni wípé lórí dókítọ̀ tí wọ́n máa ń mọ sí àwọn tíì kọ̀ọ̀kan yẹn bíi ẹni tó bá jẹ́ bíi bóyá lẹ́jẹ̀ndì kàbí kan tí wọ́n mọ bíi eré kabẹ̀. mo fẹ́ wá béèrè pé ṣé wọ́n kọ̀nà nínú ìsìláàmù láti ṣe ewu ìsábà. ẹ̀kejì. ẹlẹ́kejì ni wípé obìnrin ìyàwó àti ọkọ tí wọ́n ti fẹ́ra wọn ti pẹ́ wọ́n sì ti bímọ bíi mẹ́rin. Mm-hmm. láti ìgbà tí wọ́n ti wá bímọ alákọ̀ọ́kọ́ yẹn náà ni ìyàwó yẹn ni ò ti gbádùn ọkọ yẹn ní tipẹ́tipẹ́. Mm-hmm. àwọn wọ́n ti gbé lọ sọ́dọ̀ àwọn àfa àfa àfa tí wọ́n ti bá wọn dá sí sọ́kọ yẹn tí wọ́n ti sọ fọ́kọ pé kò sí dáadáa. ẹsẹ̀ yìí béèrè bẹ̀. ìbéèrè rẹ̀ yìí pé ìyàwó yẹn wá sọ pé òun ò ṣe náà mm-hmm. ọkọ dẹ̀ yarí kalẹ̀ ó pé òun sì tún máa fẹ́ náà ni wọ́n máa fẹ́ náà ni tó fi dé pé ìyàwó yẹn ọ sáfò nílé tó tún sá padà wá náà wọ́n tún ń bá wọn yanjú rẹ̀ ìyàwó yẹn láti wọn bí náà yìí pé wọn ò sáà ṣe mẹ́rin ní ọkọ yẹn sì sọ pé wọn ò wọn ní tọ́lá hmm. kí ni ìyàwó yẹn ni ó lè ṣe nípa rẹ̀. ọ̀dà ó ti alhamdulilayi àwọn èrè èrè tí wọ́n máa ń gbẹ́lẹ̀ láwọn àyè kọ̀ọ̀kan hmm. láti fi ṣe ìrántí àwọn èèyàn tẹ́gbọ́n jà takuntakun wọ́n wá àlékún ìlọsíwájú àti ìdàgbàsókè fáwọn èèyàn lágbọ́n abìkan. nínú àwọn abala tó ní í ṣe pẹ̀lú ìlọsíwájú àwọn èrè yẹn wọ́n ní kí ni islam rí sí islam ó ní kí ẹ má ṣe ni nítorí pé à ń gbére nítorí ìrántí olódodo torí ìrántí àwọn akọni torí ìrántí àwọn ẹni tó ṣe gudugudu méje yàyà mẹ́fà padà sọ àwọn èrè wọn di ń gbé tayọ sọlọ à ń à ń náà ló ti bẹ̀rẹ̀ yìí sọ ayọ̀ kápọ̀ ló kú tá à ní wàá ní nǹkan kan tá láti máa fi ṣèrántí rẹ̀ kò yẹ kí àwọn èèyàn gbàgbé irú eléyìí báyìí torí ọmọ ní gbàgbé tó náà ṣe fọmọ èèyàn ẹ rí i pé ń ọba yá tégbé bá regbé tégbé regbé ẹ̀yin tẹ́ máa ń tọ́fà gbére ń kalẹ̀ tọ́lọ́mùbá ka yín kó lẹ́tàn àwọn kan ó dé lẹ́yìn ọ̀rẹ́ yìí táwọn padà sí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé wọn tayọ wọn padà sí máa eléyìí ó burú jáì ó sì jẹ́ nǹkan tó ṣe pé ọjọ́ sábàbí ìṣẹbọ sọ́lọ́run àkọ́kọ́ tó ṣẹlẹ̀ lókè pẹ̀ ìsìláàmù gbà ká máa gbére kí la fẹ́ fi ṣe eré kíni kò sí nǹkan tá a fẹ́ fi ṣe torí tẹ eléyìí ká jìnà sí ká sì ṣọ́ra fún un ẹ rí i pé ìrìn lásán tẹ́yìn bá gbà pé kò tó sìn kò sì tó máa bọ̀ síbẹ̀síbẹ̀ ẹ wá dé láàárọ̀ ọjọ́ kan ẹ bá bá pẹ́ ti yàgbẹ́ sí lórí mm. ẹ rí i pé lùọ́ dàrú ah eré babalágbádá ńlọ yàgbẹ́ sí lórí kì í ṣe bàbá lágbájá ni wọ́n yàgbẹ́ sí lórí eré lásán ni hmm. ẹ rí i pé kálukọ́ bẹ̀rẹ̀ sí ṣe pé ẹni ṣerú eléyìí báyìí báyìí ni ó rí fún olódodo lọ yàgbẹ́ lé lórí olódodo kọ́ olódodo tipẹ́tipẹ́ ń wà nù sàárè rẹ̀ <laughs> so ẹ rí i pé a gbé kọjá yìí rẹ̀ wàá lọ ṣẹlẹ̀ hmm. so nítorí tí eléyìí báyìí àbí kánìkan tiẹ̀ máa ké kọ́ wá tiẹ̀ wá fi sá lórí ká bàbá lọ sá lórí bàbá èwo bàbá tó ti tipẹ́ ti ń bẹ́ nù sàárè tiẹ̀ torí ẹ ẹ rí i kọjá yìí rẹ̀ náà ni hmm. islam fẹ́ràn gbogbo orú nǹkan báwọn islam dínà gbogbo tó lè mú ní ṣẹbọ hmm. ká máa pe nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ẹlẹ́dàá wa hmm. wọ́n ní ìyàwó tó yẹ pé ó ti pẹ́ pẹ̀lú ọkọ débi kan ti bímọ mẹ́rin tí ó ti wá jẹ́ pé láti ìgbà tó ti bí ọmọdórí mẹ́rin iná ní ìsẹ̀mí rẹ̀ ó ti di pé pákàlẹ́kẹ́rà ìjókòó sáàrin wọn kò gbádùn lọ́dọ̀ ọkọ ma ó ti wá sùn ó fẹ́ kó lọ́dọ̀ ọkọ ọkọ sì diwọ́ ma òun wo wọ́ ma kó òun ní filẹ̀ wọ́n níyàwó ó lóun ò ṣe má ọ̀sá ló tún sá padà so ó ní kọ́kọ́ kúnlẹ̀ ọkọ lòun ọ̀fẹ́ kọ́lẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé kọ́kọ́ àti ìyàwó kan jọ wà pẹ̀lú ara wọn kọjá pé ikú ni ó yà wọn òun náà ní nǹkan tó dáa jù so ṣùgbọ́n gbà tó bá jẹ́ pé ìgbépọ̀ kò fẹ́ rọrùn gbogbo ẹ fẹ́ di nǹkan tó ṣe wípé ẹnìkan ṣe sábàbí kó ẹnìkan àà ọlọ́run ọba ò ṣe ká kọra wa lẹ̀lẹ́tọ̀ àfi nítorí ọ̀nà àbáyọ ni àwọn hmm. àtòbìnrin bá ya fìtínà sọ́kùnrin lọ́rùn tí ọba pa ò ní kọ́ kínní lẹ̀ àwọn àdéhùn ṣe pé kúlọ̀ ń wá tó fi lọ́ọ́ fẹ́yàwó hmm. ìgbà tí ọkọ náà bá di fìtínà síyàwó lọ́rùn tí ó di sábàbí ikú tiẹ̀ ṣé wọn náà ní bọ̀ dànù so gbogbo eléyìí ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún wa ni nítorí kó lè bàa jẹ́ pé ẹnìkan nínú àwa méjèèjì kò jẹ́ sábàbí ikú ẹnìkejì tí ìyàwó bá wá ní àwọn ìdí ọ̀rọ̀ eléyìí tó múnádóko tó fẹ́ fi mú sọ pé kí ọkọ kọ́kọ́ ńlẹ̀ ní ìyàwó tó lẹ́nu àti sọ pé kọ̀ mí lẹ̀ o ẹ̀yin obìnrin fura o ọkọ yín ò ṣàìdá sí yín ọkọ yín kò kó ìṣòro bá yín nù gbèsè ayé yín ìdùnnú náà lẹ̀ ń bá pàdé lọ́dọ̀ rẹ̀ ó tilẹ̀ jẹ́ pé tọrọ lọ́dọ̀ ọkọ pé kọ́kọ́ anábì ló ní gbóòórùn àlìjẹnà tó ń léwu púpọ̀ o islam ọ̀fọ́lé ẹnì kankan o hmm. má tọrọ lọ́dọ̀ ọkọ rẹ pé kọ́kọ́ ọlẹ̀ láì nídìí pàtàkì hmm. ọ̀la yẹn ń ṣerú ẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ ló ti kọ́kọ́ ilé ọkọ kejì wọn wà á ọlọ́mọdé akáǹ kó rí ibu torí tẹ́lẹ̀ má tọrọ lọ́dọ̀ ọkọ pé kọ́kọ́ ọkọ ọlẹ̀ tí ó bá ti sí ìdí pàtàkì kan hmm. tó bá jẹ́ pé ìdí pàtàkì bá wà ló fi tọrọ lọ́dọ̀ ọkọ pé kọ́kọ́ ọkọ ọlẹ̀ so ẹ̀tọ́ ọkọ ni kọ́kọ́ ẹ̀tọ́ rẹ̀ ni kọ́ má kọ́ torí pé anabi sallallahu alayhi wa sallam sọ pé innama at-talaqu liman akhadha bis-saq ọkọ tó jẹ́ pé ńlọ fẹ́ yàwó ló lè kọ ìyàwó rẹ̀ lẹ̀ tọkọ bá wá wọwọ́ mọ ẹ̀tọ́ rẹ̀ ni torí pé kò ní lọ́ọ́ fi wàhálà tówó tó lò tọ́ná láti fi fi ọkọ fi jóná lọ́fẹ̀ẹ́ ló fò hmm. tí wọ́n bá wá rí i pé ó ti sú ọ ibi tí wọ́n ń bẹ yí báyìí wàhálà rẹ̀ ti tó ọ lọ ó sì ń tà ń pè ní kọlọ̀ kọlọ̀ ọ náà ní kò bọ́ ọkọ dànù tí wọ́n bá ti bọ́ dànù kò lè lọ lọ́kọ míì àmọ́ báwo ló ṣe ṣe sọ̀dá àkè rẹ̀ eléyìí tó ṣe pọ̀ san fún ọ níjọ́ tó fẹ́ ọ wàá dá padà fún un hmm. ẹ wá ṣàkíyèsí ẹni tí wọ́n tọrọ ń lé yín hmm. nígbà tí ó fi fẹ́ ọ bíi iṣu bíi kankan náà ni wọ́n lọ kó wa lóríṣiríṣi àbí òye ọ gbogbo ẹ náà lọ dá padà hmm. torí pa ara sọ̀dá àkè nìkan sọ́wọ́ nù torí pọ́ fẹ́ ọ ní ṣe gbogbo ẹ náà lọ dá ti dá padà ó sì fi yé pé wọ́n ti bọ̀ dànù gẹ́gẹ́ bí ṣe dànù lọ́ba tán tí ọba wa ṣe é ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tó gba gbogbo ìyànjú wá sí ṣẹ̀ríà ṣẹ̀ríà tí ìjókòó rẹ̀ máa ń wáyé ní gbogbo ọjọ́ alhamis nínú ọ̀sẹ̀ eléyìí tí máa ń wáyé lọ́jà àgbo ní mọ́ṣáláṣí ńlá lẹ́yìn ramadan wọ́n tún padà wọ́n bẹ̀rẹ̀ sí ní jókòó hmm. so tó ọba gbé wá síbẹ̀ wọ́n bọ̀ pé ọkọ rẹ̀ yóò sì yanjú ní rọrùn amẹ́sàkíyèsí òṣèré ẹ̀ báyìí tú yégi o sẹ̀rí hmm. ìbáyàn kọ ìyàwó á hmm. gbìyànjú láti ṣàtúnṣe tá a bá rí kọ́nà àtúnṣe òsì kàkà kẹ́ máa gbéra yín lọ ibi tí ọ̀tọ̀ hmm. so yọjà yìí pé ìpínyà wáyé lọ́nà tọ́lọ́wọ́n bá tó ṣe lẹ́tọ̀ọ́ tó sì bá súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀dá ìjẹba. jazakumullahu khairan ni ẹlọ wa yín lọ lẹ́ẹ̀dáadáa àbíkẹ́ pa ìbéèrè yín. ǹjẹ́ mo fẹ́ bẹ̀rẹ̀ Mm-hmm. wọ́n ti dáhùn rẹ̀ sẹ́yìn báyìí pé naam. Mm-hmm. bọ́ ẹ tí ẹ bá lè mọ́mù kan bá wà ládùúgbò yín mm. tẹ́ ẹ bá fẹ́ kí òun lẹ́yìn rẹ̀ ṣáṣẹ́ lè mọ́mù yẹn ó sì máa fẹ́ láti ṣe tó bá gbé òun nàró yóò ka lámúlásíra yóò ka kò sí yóò ka iná àti iná lórí ìdókòó kan táwọn yẹn wá sọ fáwọn olùdó lẹ́yìn rẹ̀ ó lẹ́tọ̀ọ́ láti sínú lẹ́yìn àbí ó ṣe kéèyàn sínú nínú ilé fúnra rẹ̀ yẹn. ọ̀dà alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹ̀làgọ́ mélòó lọ́ọ́ kẹ́ ẹ máa jí fúlẹ̀ látò parí ìjọ òun lè láti kọ́dírì ọjà tẹ́ bá lè ṣe wá láǹfààní rẹ̀ káà náà gbà ọlọ́ọ̀nì kan lọ́mọjọ́ tí ó jẹ àní tí mẹ́wàá ti gbẹ̀yìn nu Ramadan bá ti dé ẹ má sùn mà hmm. bẹ́ẹ̀ bá sì sùn ẹ má máa fi gbogbo àsìkò òru yẹn sùn mà ẹ gbìyànjú láti rí i pé ẹ lo òru yẹn dáadáa hmm. kó tó di àárọ̀ mọ́ yín lọ́wọ́ so kẹ kẹ máa ṣe sọlá kẹ máa bẹ lọ́n kẹ máa pọ̀ lọ́n lọ́pọ̀lọpọ̀ àkókò olóore ńlá tó ju gbogbo ọjọ́ ayé lọ ni so eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n á ní ìmáàmù tó wà ládùúgbò kan tó kí wọ́n ní ọkà alámúnáṣírá yóò tó ka kùrìsì iná ọ̀tọ̀ iná lórí ìrákà ẹ̀yọ̀kọ̀ kan àwọn yẹn wá òkú ti gùn jù so kálukú máa wá bẹ́ẹ̀ dà sí ilé pétọ̀ ilé làwọn ti lọ́ọ́ ṣe sọ̀láàtì wa ṣé ká dúró lẹ́yìn rẹ̀ ká ṣe ni àbí kó ní kálukú ó sì lọ́ọ́ máa ṣe tiẹ̀ ńlẹ̀ àkọ́kọ́ ni pé tó bá ké bí ìmáàmù ṣe ń ka kí ó nù àtúnṣe wà ń bẹ̀ o hmm. lẹ́yìn fatiha ẹ kí alamnasira ayatul kursi lọ akàn lẹ́yìn rẹ̀ a ẹ ti sì tò <laughs> ayatul kursi lẹ́kọ̀ọ́kọ́ ké hmm. kẹ́ẹ̀tù wá ké alamnasira kẹ́ẹ̀tù wá ké náà ọ̀tẹ̀ lẹ́yìn náà ń bọ̀ lọ́lọ́run ti ní ká máa dà pọ̀ bẹ́ẹ̀ hmm. kọ́dà kó ṣe pé kùrùsì náà lẹ kọ́kọ́ ké hmm. alámínáṣírà tẹ̀lé iná ọ̀tọ̀ iná sì kẹta ń bọ̀ lọ́lọ́run ti ní ká dà pọ̀ bẹ́ẹ̀ hmm. eléyìí ó mú ní pàkíyèsí pé lọ́pọ̀lọpọ̀ àwọn àwùjọ wa wọn lè má mú gbìyànjú o kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ nítorí ńgbà tí wọ́n wà mọ́ṣáláṣí lè má mọ́ wà so ńgbà tí ọjọ́ pé mọ́ṣáláṣí náà kọ́mọ́bàdí pa apá lá so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó yẹ ká gbìyànjú láti rí i pé intanṣe àwa náà kájú ẹ̀ hmm. ìwọ fẹ́ síwájú àwọn èèyàn níbi àtijọ́ sìn fọlọ́ ìntà àwa ni tá a fi síwájú àwọn èèyàn tá a fi já síwájú gidi ó ní sọfọ́ olùsọ wa fẹ́ já síwájú fún wa nídìí ọ̀rọ̀ ẹ̀sìn alukur'ani yìí báyìí ó ń bùkátà ká ha sórí hmm. a kò rọrùn fún wa láti ha sórí mélòó lẹ ha hmm. kódà ká pé juz'u amma nìkan lẹ ha bàbá imam juz'u amma láti amma yatasa'alun títí dé kul a'udhu bi rabbin nas alhamdulillah ó tó hmm. kẹfí máa ṣe ìmáàmù fáwọn èèyàn tó ń gbà tẹ bá mú tẹ̀ǹkì láti àmà tẹ̀ǹkì bọ̀ wá sí sàlẹ̀ ibi ẹ bá ti dúró ní rákà kejì ẹ tún dẹnu lé ibi ẹ bá tún ti dúró tẹ bá tún ti dúró ti ẹ̀yìn sálámà ẹlẹ́ẹ̀kejì ẹ tún dẹnu lé lẹ́yìn fatiha tó hmm. àwọn èèyàn máa gbọ́ àwọn alukurani yẹn náà lẹ́nu yín ẹ pọ̀pọ̀lọpọ̀ tó wà lẹ́yìn yín tí wọ́n tún ṣe díẹ̀ ju ti yín lọ àwọn ọ̀mátó yín hmm. àwọn ọ̀mátó yín ẹnu yín ni wọ́n tún ti máa gbọ́ ọwọ́ àwọn àbátan máa ń gbọ́n ká wá ṣe ní àmúlùmálà báyìí mm, mm, mm, kò mú rárá kò mú rárá torí de eléyìí ẹ jẹ́ ká gbìyànjú ká túnra wa ṣe tí Ramadan bá sì dé báyìí tó yẹ pé àwọn sọ̀láàtì tá a ṣe àwọn aráka rẹ̀ pọ̀ so àṣírí ọ̀pọ̀lọpọ̀ lè má múná máa tú hmm. tí ó jẹ́ pé gbogbo halẹ́ rẹ̀ àwọn tó hánú alukurani yóò padà hàn sí gbogbo jamaatu so àwọn ọmọ kéékèèké yín tí wọ́n ti hán alukurani láwùjọ yín ẹ jẹ́ wọ́n ṣe lè máàmù fún yín nù tarawih hmm. tí bàbá ìmáàmù bá ti parí sọ̀láàtì lè ṣá ọ̀yá ìwà wa bọ́ wájú. Hmm. wọn àbọ̀ wa ti sọ ọmọ pé rákà méjì méjì la máa sálámà hmm. so nígbà tí bá ti ń ṣe báyìí náà tó lẹ́yìn rẹ̀ lọ́ba kan wítìrì ẹ sọ pé kọ́bọ́ èèyàn yẹn ṣe wítìrì fáwọn èèyàn hmm. so lọ́ba tán so èèyàn fi ọgbọ́n ó fi ṣe àfihàn pé n tí nkájú ẹ̀ ǹjẹ́ káṣírí mi ó tú láti tán sáwọn èèyàn wípé nkájú ẹ̀ so ẹ sì máa gbìyànjú láti jẹ́ pé ẹ̀yin náà ń túnra yín ṣe ní kọ̀kọ̀ ilé ìjẹ́bù ti sùn jẹ́ waaleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ́ ibi ẹtí ń pè yìí. àbíbọ̀lá láti àgbọ̀n ní ọdún kan. làmẹ́ bá agbọ̀n sókè díẹ̀ sí ìbéèrè yìí. ìbéèrè mi aláwọ̀ bọ̀ lójú ndc ṣe ti ń bọ̀ látàárọ̀ ọwọ́ hmm. àpèrè ẹ̀dẹ̀ tá fẹ́ sí lọ ọkọ ẹni ẹ wá já fún. lórí ìbéèrè mẹ́rẹ̀ gidi. ìbéèrè gidi pé ọkùnrin lẹ́yìn bá fẹ́ fẹ́ ìjọba ilé ìlú ìfúnjà tó fi dáyọ̀ lù pẹ̀lú ìgbẹ̀lẹ́ ọ̀dà. <laughs> alhamdulilayi ẹni tí ń ṣe sùyàmù bọ̀ látàárọ̀ hmm. tó a kù sẹ́jú márùn tó tá a fẹ́ sínú lọ́lọ́mùbá ni kọ́ da kú hmm. so àjẹpẹ́ sùyàmù tó níyẹn tọ́lọ́n tó wá jí lẹ́yìn ìgbà tá a sínú hmm. sùyàmù tó níyẹn ó ti di ńtọ́ gbọ́dọ̀ dá padà yóò san padà lẹ́yìn Ramadan tọ́rọ́ dákú ọ yàtọ̀ sósùn torí pé ẹni tó dákú yẹn kò sí bá a ṣe lè ṣe tí ó jì kọ́lọ́run tó sọ pé kó dìde. ẹsẹ̀ màpá ni tó sùn tá a bá jí tí ò jí lẹ́rọ̀ tá a bá jí lélẹ̀ ó ṣeé ṣe kó rúra hmm. so bí o tiẹ̀ dìde tán yóò rúra hmm. àmọ́ ẹni tó ti dákú kò lè rúra hmm. torí ẹ̀sùn yáàmù tiẹ̀ ti bàjẹ́ yóò san padà lẹ́yìn Ramadan yàtọ̀ sẹ́ni tó ṣe kó sùn kó tó di pa sínú ó sùn oorun ọgbọ̀n ìṣẹ́jú nígbà tí ìsínú kù ìṣẹ́jú márùn-ún so ẹ̀yin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́yìn ìgbà tí a ti sínú tán lòun tó dìde hmm. kò sí ní tó ṣe sùyàmù tiẹ̀ yóò sínú lẹ́yìn ìgbà tó bá dìde hmm. bẹ́ẹ̀ ni wọ́n ní táwọn bá ń fẹ́ obìnrin táwọn bá ti bá sọ̀rọ̀ ọ̀fẹ́ páwọn fẹ́ fẹ́ ìjọ́ mélòó làwọn fi lè fún ní àǹfààní pé kó fi lọ́ọ́ ronú sí kó fáwọn létí hmm. ah ó mà lágbára o tòun náà ní ìsinyìí báyà kò rí ọ rí láyé kò mọ́rú ẹni tó jẹ́ bóyá ilé gidi ló ti jáde hmm. báyé èèyàn tí ò ṣe é ìyàwó fún ni ọ́ hmm. so nítorí ẹ ó fún ní ó ṣe sùúrù fún ni hmm. so mọ́tò náà bá tó sọ pé mo gbà láti fẹ́ ọ èèyàn gbà láti fẹ́ ọ bá ló ń gbà láti fẹ́ ọ ẹ má wulẹ̀ bàṣìkò jẹ́ tètè lọ yọjú sóbì rẹ̀ nítorí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ ìgbà tóbìnrin máa ti fi hàn wọ́n pọ̀ ń gbà láti fẹ́ wọn ìyànjú báwọn ṣe bá ṣe jìnnà làwọn máa wà so nítòsí yẹ kí wọ́n ṣe ni pé ọmọ tó fẹ́ fẹ́ ti gbà tètè wá ọ̀nà láti lọ yọjú sáwọn òbí rẹ̀ hmm. nígbà táwọn òbí náà bá ti fi hàn pé àwọn náà yọnu sí kóbi náà tètè dágbà tí wọ́n so igi láàrin yín hmm. nítorí kí aburú àti ìbàjẹ́ kọ́ má bàa ṣẹlẹ̀ hmm. lè jẹ́ bó ṣe jẹ́. ẹ jẹ́ kí a tún mọ ìpele yìí náà. hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ́ yín bí ẹ ti ń pè yín orúkọ mi ni yusuf láti Ọ̀yọ́. ìbéèrè yìí. ìbéèrè mi fún dókítà mi ni pé tí obìnrin bá wà ní yàrá pé tọ́jú ó ń ka kùrán nínú ilé tó bẹ́ẹ̀ kò kò sí ọkùnrin tó yẹ pé yàn ń kà nínú ilé ṣé dáadáa ni pé kí èèyàn lo ìjáàbò máa bu parí àti èèyàn bá ti wé bá èèyàn ti kà sí èèyàn wé bèèrè lásán ṣé èèyàn lè lò bẹ́ẹ̀ kí èèyàn máa ka kùrán. alhamdulilayi bẹ́ẹ̀ òfin náà dá lórí pé kìí ṣe dandan lórí yín torí pé ẹsẹ̀ kí alukur'an pé so tẹ́ ti wọṣọ tó bóyin láṣìírí ẹ̀ bá tiẹ̀ sírí lẹ̀ lópin ìgbà tẹ́nìkan tí ọ̀tọ̀ kó rí yín ọ̀bá ti rí yín kò sí hello. hello asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah ó kọ ibi ẹtí ń pè. mi láti fún mi ti ń pè. àwọn èèyàn kan máa ń gba mọ́tò lọ́wọ́ àwọn èèyàn láti láti express ọ̀yọ́ títí dé express ìbàdàn tí wọ́n ti gba ẹ̀kú tó wà lọ́wọ́ wọn ìgbà míì gan wọn máa pa dráìvà tí wọ́n gba gbogbo ẹ̀kú tó wọ́n lọ wọ́n tún wá lọ tàpá àwọn èèyàn tó tọ́ láti tó tọ́ lọ́wọ́ àwọn èèyàn tó tàkì ra àti àwọn àwọn ìdọ́ǹgà nínú ìdájọ́ wọn ní àbẹ̀ abẹ́ òfin ọlọ́run. alhamdulilayi àkọ́kọ́ ẹ̀sìn wọn ẹ̀sìn Islam ó ṣe ká jalè ó ṣe léwọ̀ hmm. ó lè oríṣiríṣi ọ̀nà tó ń gbà jalè ó pé gba ó pẹ́ gbẹ̀rún hmm. ó lè tí ń fẹ́ wọ́wà ó lè tó jẹ́ gbájú ẹ̀ tó jẹ́ pé yóò fi ògbójú gbà nǹkan hmm. lọ́wọ́ èèyàn tó gba etí ẹ̀ tójú rẹ̀ tó fi tó ṣe pé lọ́ọ́ pa kànákànná ń bẹ̀ tó fi gbà tó wà lọ́wọ́ rẹ̀ so ẹni tí sì ń digun jalè náà wà ẹni tí ń fò gànà wà ẹni tí ń fọ́ wà ẹni tí ń dáná abẹ́ ẹni tí ń dáná ní ìbéèrè tẹ̀sẹ̀ yìí wà hmm. ẹ rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe kí a jẹ kọ́bọ̀ tọrọ ṣíṣe pinni ẹnìkan lọ́nà àìtọ́ ó ṣe léèwọ̀ hmm. oníkálukú wa kó gbìyànjú láti wá tiẹ̀ lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ torí a kì í kójọ kọ́ parí sáyé ń bì ayé láti kójọ ayé láti náwọn àbátá abalẹ̀ náà ń bẹ̀ ẹjọ́ lórí gbogbo tá a kójọ láyé àti tá a rí ná àti tá a lè ná gbogbo ẹ̀ pátá àlọ́jẹjọ rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà nínú àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì ní ẹnìkan nù wa ẹsẹ̀ rẹ̀ kò ní yẹ̀ kò ní gbò níwájú ọlọ́run tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà ṣáájú kó tó dáhùn ìbéèrè mẹ́rin hmm. ọ̀kan nínú ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin yẹn òun náà ni amalihi min ayna wa fima anfaqa dúkìá yín láyé yìí níbo gbà tẹ́ ẹ ti kó jọ níbo sì ná sí nǹkan nínú wa kó gbé gbogbo owó tẹ̀ ń láyé yìí ti rí so gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n bó bìyín léèrè tó bá ti jọ gbẹ̀ndàlùkìyàmù ẹni tó rí kójọ lọ́nà ẹ̀tọ́ kò tún ní tì rọ́nà ni ọ̀daràn tó ṣe kó kówó jọ lọ́nà à ń jalè à ń sàmúlò à ń da lóru papọ̀ mọ́sápà ọ̀rẹ́ sẹ́ wèrè òbùsọ̀gùn níjọ́ ló tó fẹ́ rí tọlọ́gbọ́n gbogbo eléyìí báyìí ọ́ jẹjọ́ inú rẹ̀ ó dùn kó tó tún wá kan ń náà sí. ẹ rí táwọn máa ń pariwo táwọn ń pariwo pórílẹ̀-èdè wọ̀ nàìjíríà nàìjíríà ṣé àbáwọn òkúta inú rẹ̀ àbáwọn alé inú rẹ̀ ṣé bẹ́ẹ̀ yàn náà ni hmm. èèyàn náà lọ daran èèyàn lèèyàn abú èèyàn lèèyàn rádaràda hmm. èèyàn lèèyàn kátikáti àmọ́ hmm. bújọba àmọ́ sọ pé ìjọba ò séńtọ́ yẹ ìjọba tó yẹ kí ìjọba ẹ òkè ìjọba náà bá dúró déédéé sọ̀rọ̀ pé wọ́n kọ́ mu <laughs> ìwọ ni wọ́n kọ́kọ́ mu nítorí pé ìwọ lọ bàyé jẹ́ ìwọ lẹni tó ṣe pé ọ̀ ń sọ ìgbésí àwọn èèyàn ọ̀ ń sọ sínú ewu ńlá ẹ dákun torí tọ́lọ̀ ẹsẹ̀ wo lọ́sẹ̀ nígbà tó ń wọ owó tí wọ́n lọ rajà wá láti Èkó wọ́n sì fẹ́ kó lọ sáwọn àlùkọ̀ kan nítorí kí ìsẹ̀mí kó lè bá a rọrùn kó lè bá a rọgbọ fáwọn èèyàn hmm. ẹ̀yin wá lọ kó bá lọ́wọ́ ẹ dì há mára ẹ lọ dá wọn dúró lójú ọ̀nà ẹ gbà mọ́tò nídìí wọn ẹ tún pa dírẹ́fà ẹ wá kó ọjà ẹ̀yin wá ń kó tó fi fẹ́ máa tà hmm. sẹ́yìn ọmọ pa ìfowó ẹkún rẹ̀ rìn a'udhu billahi minash shaitanir rajim òfin ọlọ́run dá lórí pé àwọn èèyàn tí bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n pa wọ́n ní pípa gidi ni hmm. tó bá kọ́ ń tẹ̀ lófin ṣẹ̀ríà nàìjíríà yìí ẹni tí wọ́n bá mú bẹ́ẹ̀ wọ́n pa ń pípa gidi hmm. so tí wọ́n bá sì pa wọ́n kàn lágbélébù láàyè ṣe é dàpọ̀ ẹ̀wòrúkú tí ó kù bí káwé so náì so náì kò sí bórí rẹ̀ lè gùn tó yọ̀ ká so bẹ́ẹ̀ ni wọ́n tún wá gbá ma lọ́wọ́ wọ́n tún gbá ma lẹ́sẹ̀ kọ́ akuba so àbí kí wọ́n gé ẹsẹ̀ àti ọwọ́ wọn ní pàṣípààrọ̀ àbí kí wọ́n ká wọn kó nílẹ̀ káti ẹ̀ má rí wọn ma èwo ló wù ọ́nà àwọn nọ́mbà mẹ́rin ó dájú pé kì í ṣe ń tọ́ da o mm. ẹ̀yin náà wàá mọ̀ pọ́jú olè lẹ́ ń rà ẹ̀ wá fi ń sọ̀la ẹ̀ mọ̀ pọ́jú olè lẹ́ ń rà ẹ̀ fi ń kọ́lé mm. ẹ̀ mọ̀ pọ́jú olè lẹ́ ẹ̀yin náà fi wá ń fi ń ṣe fáàrí ẹ̀ fi ń gbáfẹ́ ó dájú pé kò ní wù ẹ̀yin náà kọjá pẹ́yìn lẹ́ wà lọ́nà ìjọ kan báwọn hmm. tẹ́ máa gbé mọ́tò bọ̀ hmm. táwọn ẹ̀ka míì nínú àwọn olè oríṣi mi tí wọ́n dẹ́yìn náà dùn tí wọ́n dẹ́mi tí yín náà légbodò bẹ́ẹ̀ tí wọ́n pa yín kí ló dé ní tẹ́mi ọ̀fẹ́ mi ṣe lè máa fi lọ́ọ́ mọ́lá kejì hmm. kí ló dé tó fi jẹ́ pé owó tẹ́nìkan ṣe wàhálà tó fi kó jọ ilẹ̀ yín kàn fẹ́ di ẹni tó ṣe pé yọ palẹ̀kùn lọ́jọ́ kan ṣoṣo. Mm-hmm. ìbéèrè tí arákùnrin yìí ṣe wọ́n rán mi létí wọ́n ní máa ń ṣẹlẹ̀ láwọn ìlú gbogbo tó fi dógbò máa sọ yìí náà àwọn ìlú mi náà. so wọ́n láwọn kan wà tó yẹ pé àwọn ti kóra wọn jọ mm. àwọn máa dá àwọn tírélà dúró ọjà tí tírélà ń kó lọ wọ́n ní wọ́n ju ọjà yùn wọ́n jò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kan tó wà nínú àwọn kọ̀ńténà wọn á kó so àwọn ọmọ wa tà fáwọn business kí business ilẹ̀ ó lè kálí bá a mọ̀ pé nǹkan ti ń ṣe ọ̀dà wàláhì tó bá pẹ́rù owó tí wọ́n bá ń lò nù hmm. tó bá pẹ́rù owó tó bá gbójú lé nù aburú ńlá ni o aburú ńlá gidigidi ni o hmm. máa retí nǹkan tí o retí tó sálábà pàdé rẹ̀ hmm. ẹ̀yìn ìgbà tó bá ti filẹ̀ ayé lẹ̀ ẹ dákun àrọ̀ wa ẹ àtúbà lọ sọ́dọ̀ ọlọ́run ẹ ká bẹ̀rù ọlọ́run ntí ọ̀dà kọ̀dà hmm. ẹ̀jẹ̀ ajáwọ́ ń bẹ́ẹ̀ hmm. ẹ̀rọ tó bá jẹ́ pé mi ti gbọ́wọ́ rẹ̀ ó tún kọ̀nà tó gbégbà lọ́dọ̀ ọlọ́ ó tún kọ̀nà tó gbégbà lọ́dọ̀ ọlọ́ hmm. gbogbo àwọn àlùwà gbogbo bẹ̀rẹ̀ láti kó téèyàn fi dé Ìbàdàn téèyàn fi dọ́yọ̀ téèyàn fi dógbómọ̀ṣọ́ téèyàn fi dé lọ́rin téèyàn fi dé jẹ́bà téèyàn fi dé mọ́kúá gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ yìí títí téèyàn èdè Kánò téèyàn èdè Sokoto téèyàn fi dé Borno ẹ̀dá kùn torí tọ́lọ́ ẹni tí bá ń ṣe kọjá wọn bẹ̀ túbà kótó di wípé ikú òde yọ wá kà wá ńlẹ̀ ẹgbà kámú kúrò ní ti iṣẹ́ ìbàjẹ́ hmm. kó tó di pé kámú ọgbà yìí. la ilaha illallah hmm. jazakumullahu khairan ya sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọlọǹkọba fi san ọlẹsùn lórí láyé bí àtìlọjà gbẹndẹlẹ ẹyẹ àmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá jazakumullahu khairan ya sheikh kọ́lọ́nkọ́ bá wa lọ́ra ìlú lórí dáadáa látàrí ẹ̀sìn islam kó sì bá a fún yín ní alẹ́ ọ̀làdùnní belò ń lókọ mi ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà àti brọ́dà tí wọ́n dìjọ kọ́ wọ́rin wá láti òkè àdó akíntola jazakumullahu khairan ọ̀làwọ̀dẹ ni ẹ tún já pàdé lórí ètò yìí láago mẹ́wàá títí di aago mọ́kànlá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún inshàlá títí ọ̀la náà bí mo kí wa ní kíkí ọ̀la kíkí ọ̀la tó sàlùbáríkà jùlọ tá a tún máa kíra wa nínú gbàlejò náà inshàlá ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. الواجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر